náà lóko ní ma ti láti tó ìkàlẹ̀ kí wọn lọ sọ wọn sọ pé wọn ti wọlé ìṣẹ́ ìdúró ló síwájú rògbò ọ̀sẹ̀ àyìnbó ìkànnì ọ̀sẹ̀ kí rògbò tó wà kó túmọ̀ sí nítorí pé àdùwọ́ọ̀rù lẹ́sẹ̀ tọ́pì kàfé wọn yìí ti wọ́ọ̀rù sọ pé ọ̀kan ló síwájú lẹ́yìn náà lọ́ka tẹ̀lé wọ́ọ̀rù kan túmọ̀ sí pé àti àti àti ìyẹn pé dìde dúró tẹ̀sán fọlọ̀ kọ́pẹ́ àti rògbò àti forí kalẹ̀ àmọ́ kò túmọ̀ sí pé nígbà tó bá ti dìde dúró ìforí kalẹ̀ lọ́wọ́ lẹ́yìn tó ní kalẹ̀ bá àdùn kan rò kókò tó máa tètè kalẹ̀. èsì ní ìfẹ́ pé bóyá nínú òun tọ́lọ̀ ti pa wọn láti láti dúró wọn lọ sí torí kalẹ̀. àtìkórí kalẹ̀ wọ́n tètè wá wárò kú àti rò kú wọ́n ti wá padà lọ sí dúró kí lọ dúró bẹ́ẹ̀ bá ti bọ́lọ̀ ti pa wọn láti ti tó dúró bẹ́ẹ̀. tòṣùmọ́ àwọn ọ̀nà wọn fi rárá èyí tó dọ́gba sí ní pé èyí tó súnmọ́ nínú àwọn ẹ̀ṣẹ́ láti dúró wọn lọ rò kú àti òkú wọn tètè wá lọ ìwòrì kalẹ̀ kí wọn lórí lọnà ọba kọ sọ orí kalẹ̀ wọn ní lóba ni pé àkọ́kọ́ wà ó kò túmọ̀ sí pé orí kalẹ̀ ló síwájú èsì kejì ni wípé ẹ ẹ mọ̀ pé orí kalẹ̀ ló ga jù nínú gbogbo téèyàn ń tẹ láti fi tẹ́ǹtẹ́lú ara rẹ̀ kọ́nà téèyàn kọ́nà fúnra rẹ̀ tó lẹ̀ fún bí. إن النبي صلى الله عليه وسلم نص في أقرب ما يكون العبد من ربه وهو ناجح wípé ìgbà téèyàn súnmọ́ ọlọ́ọ̀nù iná ìgbà téèyàn bá forí kalẹ̀. so adékèké ọmọ torí eléyìí kọ́kọ́ sọ forí kalẹ̀ kí ló dúró mẹ́ kó sì tó dúró mẹ́. ọlọ́run bá sọ pé wàá lọ kàkín máa àwòrán kẹrin máa tẹ̀ pẹ̀lú àwọn ẹni tí ń tẹ̀ máa tẹ̀ pẹ̀lú àwọn ẹni tí ń tẹ̀ màmúyàmù tí mo ní gbé inú mẹ́tíláṣí ọlọ́run á ní kó máa tẹ̀ pẹ̀lú àwọn ẹni tí ń tẹ̀ ìtumọ̀ eléyìí ni wípé gbogbo ìgbàdáwò èèyàn tí wọ́n bá ń kírun ìwọ náà máa ń kírun kí wọ́n ṣe ń kírun kí ẹsẹ̀ dandan kó kírun jẹ́ náà pẹ̀lú wọn wọn náà máa kí tiẹ̀ kí wọ́n náà ṣe ń kí wọn tẹ̀sí kan tẹ̀sí kejì ìwọ náà máa kí pẹ̀lú wọn jẹ̀ máa láì jẹ́ pẹ́ dúpọ̀ mọ́ra yín láì tó kó lọ bójú náà wọ́n pé àmọ́ wọn náà máa ti pẹ̀lú wọn jẹ̀ náà eléyìí tó túmọ̀ sí pé gómìnà náà máa ń bẹ nígbàlá níbi tá a ń fi kíjà náà wọn náà fi kéwòn yóò kéwòn jẹ̀ náà yóò kéwòn jẹ̀ náà àmọ́ tí wọ́n ti rọ mọ́rí àgbẹ̀ tó ní kíláàsì náà ń gbé ìrún gómìnà ti lé rẹ̀ ọlọ́lá jẹ̀ tó lọ sí kíláàsì lọ. àmọ́ ní ti wọ́n bá àdúgbò náà ní wọ́n tọrọ ìyọ̀dá fún àfẹ́ lọ́mọ́ kíláàsì ẹ̀ bàbá ọ̀gbọ̀rọ̀ kọ̀ọ̀kan máa alámòjútó ọ̀gbọ̀rọ̀ kọ̀ọ̀kan obìnrin tí ń mójútó tọ́ba tó wà lọ́nà kíláàsì ṣùgbọ́n àti ìṣòro àtúnlẹ̀ wọn ni ọ̀sán àti òun náà kéde omi ní nàkọ́yì ní wọn sọ́ra kí ni wọ́n lórí ìgbé ìjà lọ́ọ́ kí wọ́n kíláàsì rẹ̀. ìgbà tí wọ́n bá ti jáde wọ́n jáde láì sọ̀sọ̀ pẹ̀lú ìyàwó iná tẹ̀lé à wọ́n jáde láì sọ̀sọ̀ láì lọ́ kí dàgbà. bíbẹ̀ làwọn obìnrin máa ń fi ní ẹ̀rọ òwúrọ̀ ń jọ sí mọ̀ kọ̀dájú bá ti fi ìdíje ìtàn sábà pọ̀ pẹ̀lú ọ̀dọ́ eléyìí túmọ̀ sí pé tómi ọba lọ fún síláṣí ní kọ̀bọ̀lọ̀ sọ̀sọ̀ kọ̀bọ̀lọ̀ fi lọ́ọ́ fi dàda kọjá ìgbé tí kọ̀bọ̀lọ̀ fi lọ́ọ́ fi para ọwọ́ sọ àmọ́ kọ́mọ̀ fi lọ́ọ́ fi dàda ó sì wọ sọ tí òun gbé ọ̀sọ̀ rẹ̀ plane aṣọ plane ìgbó lọ́gà tí mọ́tíláṣí ni àwọ́jà mọ́tíláṣí lọ́lọ́ fi ọ̀rẹ́ ti di gbogbo ìpè ibi tọ́lọ̀ ti kó ìlàjì nínú òkú kọ̀ọ̀kan òun náà lọ́jà mọ́tò ọ̀tọ̀ lọ mọ́tòláṣí tọ́lá tó lọ́ọ́ tó kọ̀kọ́ lọ ọjà kò túmọ̀ ní ti ọjà gan-an ló ti wá gbọdọ̀ sọ̀sọ̀ lọ rárá ṣùgbọ́n lónìí ọ̀gbọ́n àwọn ọ̀kọ̀ wọ́n kẹ́rin máa ọ̀rọ̀ akẹ́rin máa tẹ̀kẹ́ lọ́wọ́ ní pípẹ́ kí ló ní tọ́wọ́ sọ fún mọ́ríyàwó pé wọ́n kẹ́rin máa ọ̀rọ̀ akẹ́rin máa tẹ̀kẹ́ lọ́wọ́ máa tẹ̀sí lọ́wọ́ tó tó tẹ̀ tó bá tó lòdì máa níbi tí ọ̀rọ̀ tó láàrin wọn o yọ̀ọ́ wà tẹ̀ lọ́tọ̀ ṣùgbọ́n kí ló dé tó lọ́wọ́ sọ pé wọn náà máa tẹ̀sí lọ́wọ́ tó tó tẹ̀ wọ́n ti rí pé ibi tó tẹ̀yìn bá ti wà níbi tí ọkùnrin ò ní ní rí kọ́ máa tó lẹ́yìn ọkùnrin olóòtú àti kọ́tẹ́gbẹ̀lẹ̀ máa mú lọ́tẹ̀ obìnrin lọ wọ́n ti obìnrin bá ń sọ̀rọ̀ níbi tó jẹ́ pé ẹnìkan ò ti rí kọ́ máa kírun lẹ́yìn ọ̀gbìn ló gbé kó kírun lẹ́yìn ọ̀gbìn lẹ́yìn náà bẹ́ẹ̀ alẹ́ náà lẹ́yìn. ó kírun ti tí òsì rẹ̀ nìkan sẹ́yìn kan kí kí lè má lò lọ tó kí ló pé ju kọ́tù obìnrin lọ bẹ́ẹ̀ làwọn lè máa sọ alẹ́ yìí ló fi kọ́tù obìnrin ló pé sẹ́nu kó kírun ti tó òsókè dáadáa tàbí ẹ̀kọ́ ni àmọ́ fi ọlọ́ọ̀ náà ti máa fi mú sọ̀rọ̀ mọ́ ọ̀tún ṣe máa wọ ọ̀tún náà. wọ́n ò fi náà bá gbó sókè ẹ̀rọ fojú pé ní àwọn àwọn lè má mú gbéra ga. nínú ìṣẹ̀lẹ̀ àtẹ́ni tó wà ní ilẹ̀ bá ti pọ̀ síbẹ̀ ló gbó sókè. tí a bá pọ̀ rẹpẹtẹ gbọ́dọ̀ gbó sókè dáadáa kó jẹ́ pé wọ́n ń gbọ́ dáadáa àbùkátà làdáni torí làdáni wàhálà làdáni ẹ̀rí tó gbà mí làdáni ìdílé mọ́ àbí ìdílé mọ́ ẹ̀rí tó gbà mí ìdílé mọ́ bá jẹ́ ọlọ́ọ̀wọ́ ẹ̀dúná gbẹ̀dọ́ alẹ́ ló ní sọ̀rọ̀ gbà tí làdáni wà ní àwọn àwọn àgbọ̀ sábẹ̀ tẹ̀ lẹ́ torí gbà tí bàbá lè lọ́ mi lọ́gbà ọmọ ọ̀bọ̀ ẹ̀fọ̀ ìgbà yẹn ló ti ká àwọn òṣèké ni ọmọ ọ̀bọ̀ ẹ̀fọ̀ ìgbà yẹn ló ti yẹ ká gbéra ìgbà yẹn ló ti yẹ ká àwọn ọlọ́ọ̀bí tí lè má mú lọ àní lọ́ọ́ àdúró bàbá làdáni òṣèké ètò mú kí làdáni náà tún di oyè kan tó gbélé làdáni àwọn ọmọ àwọn ọmọ làdáni mà wọn ní ma jẹ làdáni nínú súnà ọlọ ẹ súnà mẹbẹ sọ̀rọ̀ wà lọ sẹlẹ tẹmẹtẹ làdáni nígbà tí òsì bùkátà fà dáadáa lẹ maikrofóònù wa à ń gbóhùn lè máa kí á nà ń tọrọ kò sí ìdọ̀tí kata rọ̀ lè máa mú gbóhùn sókè. الله أكبر سمع الله لمن حمده ما تنظر إليه لما دخل ربنا ولك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه فالقوم الصحيح تريد إليه كالتالي يمكن لن يوقف nígbà tá a wà ń fi tá a ti rí àwọn ẹni tá a jọ ń fi hàn tá a wà láyé ọ̀pá mọ́ kí lè má mú wọn jọ́sìn ní ọlọ́lá tó kọjá kí ni lọ kọjú omi ìkóbi lọ torí kó fi ìgò ní kó sókè ọjọ́ ìkọ́ kọ́nà lè má mọ omi ìgò ní kọ́ síwájú àárín ló kù sí àwọn tẹmọ wà lápò ọtún rẹ ó fún wà lápò òsì rẹ ẹ̀yin òbí mọta lè lè mọmù àwọn tí ń kírun náà mọ lè mọmù rẹ tó nítorí ti lè kó kírun lẹ́yìn ọkùnrin pé ju kọjá pé ẹ̀yìn ọkùnrin lọ́nà tó pé wà káwọn wà káyé máa wà kẹrin ìwọ àwọn ayé ayé àtàwọn ayé ayé lọ́nà tó pé wà kí náà ọ̀rọ̀ akẹ́rẹ́ tí ẹ máa rògbò pẹ̀lú àwọn tó ń rògbò wọ́n pàkíyèsí wa lọ sí káwọn lọ kírun jẹ̀má jẹ̀má káwọn lọ kírun jẹ̀má ẹlẹ́dẹ̀ apá mọ́tíláṣí ẹlẹ́dẹ̀ apá mọ́tíláṣí wa ti tó kíkà bá lọ kírun mọ́tíláṣí kí àǹfààní ta fẹ́ rí ní kíkà kọ́ mọ́tíláṣí ká ilé ọlọ́run mọ́tíláṣí ẹni tó ti jẹ́ kó wọn mọ́tíláṣí náà lè dùn ọ̀láhìn pòròkòtìbí sínú lè dùn láyé nítorí pé ilé ọlọ́run nínú nǹkan méjì tí máa mú kí ìwọ́n fi lábẹ́ òkè ọlọ́dún ọ̀sẹ̀ ní àtúntò yá nà níjẹ́ tí òní sí òkè ní àtúntò náà wọ́n rọ́jò lọ́nà kọlùkòwò mọ̀àlá fún bẹ́ẹ̀ tẹ̀tà ẹni tó kàn rẹ̀ so ọkọ sára láti yọ ọmọ fẹ́ lábẹ́ òkè ọlọ́dún níjẹ́ ọ̀sẹ̀ ní àtúntò yá níjẹ́ tí òsì òkè náà àtúntò náà ẹjẹ́ àtàgbára láti máa lọ mọ́sálásí náà fi ẹ̀jẹ̀ àwọn sọ́lá àtàgbà mọ́sálásí lọ. nítorí pé orílẹ̀ ńlá ń bẹ̀rẹ̀ sí máa lọ sí ọ̀jẹ̀ máa àyíká ńlá ń bẹ́tẹ̀ ń tì lọ sí ìrìn jàmá níjọ́ tó bá kú lọ́nà ẹni èèyàn ẹni tí wọ́n lọ kú tó kí á lọ gbé sí káfíọ̀n sí láyé àwọn òbí náà láti rí àdúgbò mi ti ń gbé wọ́n ti ní sọ orúkọ rẹ̀ lókùmánù ni agbọ́ lókùmánù pé kí wọ́n tó kọ̀ òṣìṣẹ́ yẹn bí mùsùlùmí torí ìdílé lọ pé àwọn ọmọ ẹlẹ́yìn èṣù tí wọ́n jọ ń ṣe tèṣù wọ́n gbé lọ́kọ́ yẹn dúró ẹ̀ ah ẹ náà kọ́nà ti báyìí ah láti parí mu láti tẹ̀ torí pé tí ìbá ti kírun ọ̀sán àti ọ̀rọ̀ sí la o. tẹ̀sí ma pé mò ń kínú yàrá mi àwọn ará ilé yẹn lè dẹ́yìn tùsùgbọ́n ìlú yìí ọjà rà sátẹ̀ ń fẹ́ fún wọn fi òkú láǹfààní ni wọ́n làwọn ò lè gbókè òun rí àbí bẹ́ẹ̀ kọ́ ni torí délé ẹ mẹ́jọ àjọ kan lẹ́nu tó ṣe pé wọ́n máa ń déjú máa lé òní máa lọ ọmọ síláṣí kí àbọ̀ nbala ní adìjà àwọn àjọ mẹsàlásì lódì àwọn òbí lẹ́yìn ilẹ̀ ṣe fún ọ̀rọ̀ rẹ̀ akọ́jú tọrọ rẹ̀ pé kí wọ́n wọ́n gbà fún wọn ní kírun ní ànábì kọ́ bó wà láwà tó tó lu ọkọ̀ torí délé ọ̀dọ̀ wọn ẹ mẹ́sì kí á fi ẹ̀sìn wa káfí péré alhamdulilayi ní rọmọkàn ní ìfọ̀ àwọn ẹ̀rọ mẹsàlásì máa bí mẹ́ta ti sọ́ọ̀lù kan nígbà tí wọ́n bá ń tan tó bá wọn mẹ́tíláṣí tí táwọn èèyàn dá gbẹmí wọn bá ti wá ní lẹ́ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́ mọ́kọ́ gbogbo ará àti kò ti lọ dálẹ̀ bí wọ́n bá wọn ti sọ wọn bẹ́ẹ̀ lé wọlé sí irun máa wọ̀ sí irun máa torí gbọ́dọ̀ sí máa pààyàn lọ́jọ́ tó tó bá pa àwọn ọ̀rọ̀ mọ́kọ́ náà ló ti kọ́ kó wọn pa àwọn táwọn lè wà jẹ́ náà kò lè pa àwọn lóṣù mi tí ò bá jẹ́ bẹ́ẹ̀ kí ló dé àwọn èèyàn kí wọn máa kí wọn bá wọn bá ẹ̀rù ìkì láṣẹ̀kẹ̀ wọ́n ti dájúdájú ṣùgbọ́n lè wọ́n ti fi kọ̀dá ẹ lọ́mọ tó lọ́mọ kíláàsì ìwọ̀n ọ̀ràn ẹ̀ ìwọ̀n súnà lẹ́yìn máa ti rẹ̀ wà á tọ́ àwọn ọmọ akẹ́rì ẹ máa tẹ̀sí náà ti tẹ̀ orí bẹ́ẹ̀ ni kọ́ wá sí lọ́mọ kíláàsì tí a máa ń jẹ ọ̀rẹ́ jọ sànù rẹ̀ tí dáadáa bá ti ọ ọ̀rẹ́ nìkan ọ̀dún táì dáadáa bá ti ọ ọ̀rẹ́ nìkan ọ̀kẹ́ àwọn èèyàn mọ̀ wọ́n mọ̀ ẹ àbí ẹ sáà lọ́dọ́ pàdé mọ́tíláṣí inú wọn dùn inú tiẹ̀ ló dùn tó eléyìí ajẹ́pọ̀ sẹ́ni fún ọ̀nà sọ̀rọ̀ rẹ̀ dáadáa ẹ̀sọ̀ sẹ́ni tí ìrọ̀ fún mọ́tíláṣí wọn wá ní wọn fún dẹ́bí inú mọ́tíláṣí wọn sáré wọ lọ́wọ́ ẹ̀ lóògùn. tọ́ ọlọ́run bá wa ó ní ìwà mọ́ríyá wọ́rọ̀kárì ìrìnà ọ̀rọ̀ ìrìn máa tẹ̀ pẹ̀lú àwọn ẹni tẹ́ńtẹ̀ ọ̀dọ̀ wà ní obìnrin wa ọ̀dọ̀ wa obìnrin wa àpèjúwe ńlá ni àpèjúwe obìnrin rí sanu ìṣòro wa àti sọlá ló lọ nínú gbogbo ìṣẹ̀ àbáńlá yìí irú àwọn tó yẹ kẹ́ ẹ̀kọ́ ṣe ni o yàtọ̀ sáwọn obìnrin tó ṣe gbé àwọn ọ̀gá àbìnrin làwọn ti ń sáwò pọ̀ sí gbogbo omi tí òní tó sórí rẹ̀ lòún náà wò pọ̀ sí ọbẹ̀ náà obìnrin tó ṣe gbé àyùmáyé ìjà lọ́kọ́ ti bàjẹ́ lórí kódà ó sú ọ̀kan débi wípé ìyàwó tiẹ̀ sọ fún kókó kò lẹ̀ òun ní kí n tẹ̀. àwọn òbí náà ní ẹsẹ̀ kan lò fẹ́ o kéwọ́ ọkọ bẹ́ẹ̀ náà lébi tó ti ẹ̀kọ́ pọ̀ ní ìpẹ́ nítorí pé sófin ọlọ́run dá lé lórí ní pé gbogbo omi tí ìlà ti kírun tọ́wọ́ àlọ́dọ̀ ọkọ tó jẹ́ mùsùlùmí táà ti mú obìnrin mùsùlùmí rí tẹ́lẹ̀ nítorí tó bá ti kọ́ láti kírun ìdí ti bàjẹ́ torí pé káfíńrà ọlọ́run sọ pé wọ́n lásán ti kú lè rẹ́ sọ̀rọ̀ ìgbà wa ẹ mẹ́tì àwọn ènìyàn gbèdé inú ìyàwó bí a bá ti sọ lẹ́rọ̀ tó bá ti bọ̀ kó pàṣẹ òun rẹ̀ fún ọlọ́ọ̀ni wọn ni àwòkó sí mi. bẹ́ẹ̀ náà lọ́pin àwọn ọkọ̀ mi ò kírun ìyàwó kírun ọkọ̀ ìkírun ìjọ tọkọ náà bá ti kó òun kírun má tọkọmìnrin mùsùlùmí kọ́ sẹ́kù níyàwó lọ́dọ̀ tó fi kẹfẹ́ rí lẹ̀ kọ́ máa dágbé lófin ọlọ́sẹ̀ yìí nù gbèsè pé hàn ah, bèbí ìrún lásán ní òkì nígbà tí èsì pé ní ọ̀sà à ah, ìrún lásán ní òkì ọ̀sẹ̀ ńlá nù. torí délé àkọlọ̀ ń ṣeré rárára ẹni tí máa ń kí òun mùsùlùmí ẹni tí ò bá kí òun kẹfẹ́ yìí máa kí lẹ́ẹ̀kan láàyè kẹfẹ́ rí ni ìjọ tí màtí tí màlẹ́ máa kí kẹfẹ́ ni ambọ̀tìbọ̀sì ọdún sọdún kèfèrí ni torí de lọ́dọ̀ wa tó bá wọn pé mùsùlùmí ni wọ́n bá ń ṣe mójútó islam rẹ̀ ọlọ́run kíkù fún àwọn ètò ìsìnkú àwọn ẹkí òun lójoojúmọ́ ṣùgbọ́n gbà tí wọ́n bá fi wọn máa ń la tọwọ́ ìlú lè lò mi àlèbí iná kò máa ń sọ lẹ́yìn dígín gbàgbó gbígbé kọ́ máa ṣe ti àwọn ẹkí máa kí òun fi òun ráì wọ́n ẹkí lákòókò ó tún sí máa wọ́n máa kí ṣùgbọ́n àwọn ìkílá kòkò irú ìsọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀sìn tuntun tí wọ́n ti kí wọn àṣùbà gbogbo ohun yòókù wọ́n wá jẹ́ pọ̀ lálẹ́ pákípọ̀ oníjọ̀dá àwọn lójú. àwọn ọlọ́run ti pè fún mi ọlọ́run náà kò sàánú wa. iná sọlá ti ká ẹ̀ka àlè lómi nínà ìtẹ́lábẹ́ mọ̀kúta ọ̀rẹ́ ẹ̀ sọ́lá kòkò ló ń jẹ́ fáwọn olùgbàgbọ́ òdodo olùgbàgbọ́ òdodo kún èsì bílẹ̀sẹ̀ ní bílẹ̀sẹ̀ lọ kírun ayé àlùkọ́dà síbẹ̀ yìí wọ́n ń pè ẹ máa bọ̀ wá kírun tó a ló dé tó jẹ́ pé a bọ̀ a kàn fi tipa làbá rẹ̀ ni. ike náà o máa bá máa bára kà kan ní wọ́n sàn mẹ́rin ẹ dá fún mùsùlùmí nínú fa. ike bàbá wọn ti kẹ́kọ̀ọ́ náà máa wọ̀ ọ́rẹ́ máa wọ̀ ọ́rẹ́ láti lọ rọrùn wá máa bára kà kan. bákà kan gẹ́gẹ́ sálọ àbàtà lámà tó tó sálámà àbàtà yà. àwọn òbí في إمام مالك رحمه الله أبو هريرة رضي الله عنه ولمن فاتته الفاتحة فقد فاته خير كثير gbogbo ẹni tí fati àtàlà kọkọ tí mi máa mú kàn tó bá fi lè bọ́ ọmọ lọ́wọ́ orí ńlá bọ́ ọmọ lọ́wọ́ torí ìdílé aláwọ̀ agbára alákòókò káfíń káfíń yẹn tó kọ́ máa bá wa mọ́tíláṣí tẹ́ ẹ̀ máa wá gbára ibi tí agbára ti bẹ̀rẹ̀ ní kẹ́ mójútó rùn ọlọ́run bá máa tún yàn ọlọ́run máa ń rán yàn tètè dá yàn dára rẹ̀ ó máa ń dé èèyàn lékè kò ní jẹ́ wọ́n borí rẹ̀ ó máa ń tì yẹn lẹ́yìn kò ní jẹ́ kò ní tì ọ́ lójú lópin ìgbà tó bá ti mójútó ara àwọn náà lórí ibẹ̀ ibẹ̀ náà ló ti parí àwọn agbó àwọn akẹ́kọ̀ọ́ wọn ọ̀gá irun lọ irun lásán náà máma irun lásán ìwọ tó wà mọ̀ ọ̀run rárá ń kọ́ wọn mọ̀ ọ̀run rárá láti sọ́lẹ̀ tọ́lá kọ́ sọ́kọ̀ sọ́lẹ̀ wọlé kẹ̀kẹ́ bá wọ́n wọlé kòkòrò ọlọ́run ló èyí ti sọ kí ẹnu kọ́mọ kọ̀ọ̀rọ̀ náà yọrọ ló fẹ́kù ó sì tún kọ́ ìta jọ lọ ìdí àwọn ojúṣe olùdẹ náà lọ́pọ̀ àwọn ọmọ aláta ọmọ ọmọ ẹgbẹ́ ọ̀hún ọmọ látọ̀dún méje wọn ni kẹ́ ẹ̀ máa kọ́ ọkọ kẹ́ ọ̀hún ẹ máa kọ́ dúnmẹ́wàá tó ń túnra náà lè kẹ́ ẹ̀ bá wọn wí ẹ̀ nà wá ẹ̀ nà wá ètò pé ẹ sọ̀rọ̀ sí wọn ètò pé kọ́ fún wọn mọ ẹ ti lálà fún wọn àmọ́ ẹ nítorí òfin ilẹ̀ lónìí ojú wọn kàn wọn. torí ẹ̀ ìmọ̀mù sẹ́fìrì ti sọ pé ẹni tí wọ́n sọ fún wa pé kí á pààyàn láti kó sí látọ̀dún méje tí wọ́n sì ní kí ọba ṣe tọ́pọ́ ní mẹ́wàá ká bá wí ajẹ́kí tó bá bá alága tí ọba ṣe ọ̀tọ̀ ká pa bẹ́ẹ̀ ló fẹsẹ̀ àtúnṣe. ẹni tó bá kọ̀ láti kí ọ̀gá ìwọ̀n tó ti ìgbà mi ó ti bàlágà nítorí kò ní mú orí rẹ̀ wọ́n yà sọ́tọ̀ fọ́ọ̀mù náà lọ́lọ́sọ̀ ẹ̀dá kò tó wá nígbà tí ẹ̀ máa kọ́rọ̀ rẹ̀ níbi ilé ẹ̀ ní olùmọ̀ ó túmọ̀ sí kọ́nà fẹ́ ká sórí rẹ̀ ní wàhálà tí ìbá ti kọ́nà fẹ́ ká sórí rẹ̀ gbogbo òbí táwọn gbọ́ nípa ẹ̀sìn náà nígbà wàhálà ọlọ́run ọ̀bọ̀ bá ti ké ṣùgbọ́n fẹ́ ká sórí rẹ̀ ó sì mọ̀ pé ń bẹ́ẹ̀ nù àwọn ẹrú ọlọ́run ẹni tó ti ké ní rọ̀wọ́ rẹ̀ tẹ̀lé pẹ̀lẹ́ kó sì kò ní ṣe lọ. àmọ́ tí máa ń gbọ́ pé wọ́n pa ọ́ yọ lọ fẹ́ láti àbí òbí rẹ̀ hàn torí ẹ̀ ló ti jẹ́ pé ìgbà tó bá fẹ́ ṣe níta òbí má lè fẹ́ ìfọ̀ rahimahullah Malik Benson a bàbá yẹn gbóná bàtà jẹ bàtí Malik Benson jẹ oníṣẹ́wọ́n ti lè gbé wọn gbogbo ẹni tí o bá lọ wọn gba torí pé ẹjẹ àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ayékáyé táwọn èèyàn ń jẹ wọn ń jẹ ní látàrí fáyì fòfin Ọlọ́run ti fẹ́ à ń ka alukurani náà alukurani náà wọn fi sòfin à ń ka sunna náà wọn fi sòfin ṣùgbọ́n bàtà ẹgbẹ́ mi kẹ́kọ̀ọ́ lágbára láti mú ẹnìkan kọ́ máa agbára láti mẹ́rin kan pé ẹ mú so so náà lọ́pàá ló fi jẹ́ ká àwọn ọgbà after all ẹ̀ẹ́dọ́ kò kúkú lágbára kan lórí òun. tó Usman rọ̀bì ẹ̀kọ́ àfààní ó ní iná ń bọ̀ àlàyé sàbí tó ń pọ́n máa láyé sàbí tó wà. olóòwò àwọn àtàrà àjọba mú nǹkan mí ìtẹ̀ tó ṣe pé tó bá gbà Kùránì lásán náà màkà táwọn èèyàn létí kò ní tẹ̀. tó bá gbà Kùránì ẹ̀mí ló la kọ́ mọ́ jalè tí wọ́n jalè títì láwọn mùsùlùmí sòṣùmọ́ àmọ́tòkè máa ń gbé sòṣù tí wọ́n wọ́n jọ assalamu alaykum wa rahmatullah assalamu alaykum wa rahmatullah níjọ sí ma bí ẹ̀yin ẹ̀gbẹ́ tó ti fà ọ́ ah, ẹnìkan bẹ ká fi tó fún lónìí torí kó ṣe sí náà ah, gbàtí òsì ní àwọn tẹ́lẹ̀ tó ṣe sí náà ẹgbẹ́ ọgọ́rùn-ún ní ọ̀sẹ̀ afẹ́kẹ́ ìwòran bí wọ́n ṣe náà ẹgbẹ́ tó wá tó ju kálukú wọ́n gbé ẹbẹrẹ ti tó dá wípé la sẹmu pé títí rẹ bá fẹ́ lé tètè náà yọ ọ̀rọ̀ ní kíákíá yọ ọ̀rọ̀ kékeré ni èmi ni wọn máa bu lọ wá sí mọ́sálásí tí gbogbo ìyọnu máa wò rẹ lórí ẹni kékeré kan fi bí ẹsẹ̀ lẹ òfin ni máa ṣe kékeré kan máa yìí. ẹ sẹwà ni òun á fún kiri kọjá ewu tó ń ní àwùjọ lẹ náà tó fi mú àṣejì náà òfin ọlọ́run àti kápẹ́ olókùpa ó kà lọ́wọ́ olókùpa. Ah, lọ sọ̀rọ̀ kálukú lọ wọkọ tẹmọ kọwọ fẹ lọ ka ọkọ ẹlòmíì ti ti ń plan pé lónìí wọn àti ìdílé ti a kókó gẹ̀ẹ́sì ṣe pé ẹgbẹ́ lọ́rùn ká ebi tí wọ́n bá bẹ lọ́rùn kíákíá ló kù àhà kálukú lọ sa òkú bẹ́ẹ̀ tó búlọ́ọ̀kù ní ìran kókó tètè kú akó òkúta kálukú ọ̀hún wá. ìmáàmù ní ọkọ̀ wá síwájú ìmáàmù mùsùlùmí olórí gbogbo orílẹ̀-èdè Islam ní ọkọ̀ síwájú a ah, tẹ ọba kò kàn tó tètè náà ọgá náà àkọ́kọ́ mọkò náà kọ sọ díẹ̀ tó a kò bísímìlà ọbẹ̀rẹ̀ báyìí ẹ yà kò sí ẹnìkan tó ẹnì ọ̀rọ̀ ẹnìkan gbóyún ẹyẹ wálé ẹ ọmọ kan lọ kí ọmọ kan mẹlẹ ó kì í mẹlẹ o bọ́tẹ́ wo wò àbẹ́yìn kọ́ wọn pé òun ó tuntun ọtí ló kù tọ́wọ́ ọmọ mu ọ̀jẹ̀ gba. torí ẹ̀ ló ti jẹ́ pé òfin tí wọ́n ti fún ìyẹn bá ń tẹ̀lé ẹ̀rí fún ọ̀pọ̀lọpọ̀ ìwẹ̀ ẹ̀sẹ̀ méjì àmọ́ àríjọba màtàbà ti ní ìjọba tó lò sí ọlọ́run ọba ẹ̀rí fún ọ̀pọ̀lọpọ̀ òfin ọmọ ìlú lórí àlùbẹ́rẹ́ fẹ́ ìtọ́ rahima ọ̀la lọ́sọ̀ òfin kan gbà yẹn yorùbá òfin ọlọ́run àwọn lò sáwọ́dì ó ní tó ẹni tó bá tó kí wọ́n mú pẹ́ẹ́rìn ká kọ́ má jẹ́ mọ́sálásí lọ́wọ́ wà á gbà wà á ti gbà náà lọ́wọ́. so àwọn kẹ́sì wà náà pé iṣẹ́ tí wọ́n tán lọ mú rẹ tí ọ̀rá lọ mọ́sálásí rẹ̀ wọ́n pè wọ́n ní rìjọ́lù ṣẹ́sìdá rìjọ́lù amẹ̀rẹ̀bìlì màrúfì wọn náà yà á lè mú nǹkan àwọn olùkọ́ni tó ti dáadáa wọ́n pọ̀ fún ìdí ọ̀sán tí wọn bá fi lè mú ẹ nìkan kó ti jó wọn bá ti pè wá sọlá à eré kọta láyé gbà ẹlòmíì kí òun láyé gbàdúrà la lórí tó tún máa tún bí lẹ́yìn ọ̀rẹ́ rẹ̀ à lọ́wọ́ bá bá yẹn. Ó ti pẹ́ òun ìyẹn tẹ́ bá ti wọ́n lẹ̀ tẹ́ dáradára tẹ́lẹ̀ náà wọn ò ní fẹ́ sí lọ. Bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ mùsùlùmí kí wọn àjọ kó ràn sàwọn pé ẹ ẹ alẹ́bùsọ̀ máa tún láti ohun tẹ́jọ́ kan wọn á rí láti ẹ̀yìn nínú lọ́síláṣí náà ló ti lọ́síláṣí wọn ní káwọn kan gbé lọ́sà kété wọn lè lọ mú wọn wá gbàtọ́ mú wọn dé wọn gbọ́ pẹ̀pẹ́ wọn ní kílódé tẹ̀ sí wọn alẹ́bùsọ̀ máa mú sẹ́yìn sẹ́yìn ètò mùsùlùmí wọn náà mùsùlùmí wá kí òun lè ká tó wà ní ẹ gbọ́dọ̀ tó tẹ́ẹ̀bá tó ń kírun lọ́wọ́ ẹ̀ bá ti kírun lé ẹ tó jọ ìwọ̀n rùn yẹn torí ìtẹ́ kìíní sí nábìlà lọ́jọ́ fún yín. subhanallah yẹn ti fẹ́ máa ń kírun ọ̀rọ̀ takété alẹ́ ti dà mùsùlùmí máa ṣé wòye ṣe mùsùlùmí kí ló mú ọ takété tí wọ́n bá ṣe mùsùlùmí wọn náà jọ ẹ̀ máa torí délé ẹ dá pa àwọn aláṣẹ̀kọ́ àwọn ìṣẹ́ gbogbo ẹni tí ìbá kí ọ kò sẹ́rì jẹ fún ẹ onídéèlì kan tó bá ti lọ́la pè á ẹ dá gbogbo kíkẹ́ bá wà sásìkò ló bá ti rẹ́ bí gbogbo ẹsẹ̀ máa bá ti ọmọ pé mùsùlùmí lẹ̀ wọ́ tó bá ti ọlọ́run wá dúró mọ́ lọ kírun tó bá ti ti ọlọ́run lọ rà ń bòbí. a àwọn náà mọ̀ pé Islam ẹ̀sìn ni tó gbogbo wa ló dé ẹ̀rí fáwọn mùsùlùmí náà àwọn àfáǹgbà míì wọ́n péjọ síbi kan tó ti láwà ní lórí àsìkò gbòòrò ó tó wọn ní ìdíje ásùlẹ̀ ó tó wọn ní ìdíje mọ́bìrì bùbọ́n pẹ̀lú ìdíjú àwọn ìlú àwọn ẹgbẹ́ jáde lọ́pọ̀ kan wọ́n mọ ẹgbẹ́ jáde wọ́n máa lọ kírun wọ́n máa ra àwọn káwọn bàbá wọn máa ra wọn fáwọn lọ kírun àwọn òbí lẹ́yìn mi lẹ́sẹ̀ fún àwọn wọlé àgbà nídìí ẹ̀sìn lẹ́sìn ti ra yín àsìkò mú tẹ̀ lọ kírun à ń tẹ̀ wọlé màá yìí àsìkò mú tẹ̀ lọ kírun à ń tẹ̀ yàwó yìí àsìkò mú tẹ̀ lọ kírun ẹ̀ ń sagbó àyè àwọn òbí lẹ́yìn mi lẹ́sẹ̀ fún àwọn wọlé àgbà di ìbàjẹ́ àbí àgbà ń yẹ mọ́tíláṣí yá báyìí wọ́n ní ìṣẹ̀lẹ̀ ìta ti ara ìsìláàmù náà ṣé eléyìí nígbà bí irun tọ́lọ̀ ní ẹ̀sìn wọ̀límà irun tọ́lọ̀ ní ẹ̀sìn òdi òkújọ́ kẹjọ irun tọ́lọ̀ ní ẹ̀sìn ogójì ọjọ́ irun tọ́lọ̀ ní ẹ̀sìn olówó kan pè kẹ́ wá ṣàdúrà fún irun tọ́lọ̀ ní ẹ̀sìn gómìnà ní wá ṣàdúrà fún irun tọ́lọ̀ ní ẹ̀sìn wọ́n ti dúkú bẹ́ẹ̀ wọ́n ti di ara wọn kábẹ̀ kọ́nà ẹ̀sìn òní ọlọ́run bá kúkú rí pé níta ṣe gan-an òun lọ́wọ́ sí ọlọ́run lọ́wọ́ sí wàhálà ẹnìyàn máa hàn lọ́yẹ̀ kẹ́kọ̀ọ́ ìṣẹ̀dá ọlọ́run kò ní tẹ̀sí bàjẹ́ torí sílẹ̀ ọ̀dọ́ wa kápá yọ náà ìrun kíkí ṣe pàtàkì ìrun kíkí ṣe pàtàkì ẹ bá ti rẹ ṣe ìrun ṣeré bẹ́ẹ̀ rẹ ṣeré kò lẹ́sìn kò ní ẹ̀sìn sí ọ̀rẹ́ bàbá àtúnṣe táwọn bá lò lọ́mọ kíláàsì pípọ̀ ẹ̀ di dáadáa àwọn olùlẹ̀ lẹ́yìn rẹ̀ ṣe fún àwọn ọ̀jẹ̀ ìwọ fẹ́ kọ wà ní sáfù alákọ̀ọ́kọ́ mọ́ kíláàsì wọ́n lọ́wọ́ aṣọ ẹ̀kọ́ ọmọ ọmọ ọmọ òdì láyé sọ́dà abẹ́ ọ̀dà lọ́wọ́ ìṣòro wọn tó ń jẹ lèmọ́mù sísọ láti wá ìwọ tẹ lèmọ́mù kọ̀ ẹ̀kọ́ lọ́mọ anabi sọlọ lọ àdìsí lọ olùtọ́ba jẹ́ pé wọ́n mọ̀ pé àkèrè kí máa ń bẹ láàrin pátákó ẹsẹ̀ ẹran wọn ò pín mọ́sálásí wàhálà gbogbo ọ̀bá lọ mọ́sálásí láti ayé anabi lànà ti sọ bẹ́ẹ̀ wàláhì wàláhì tó má bẹ́ẹ̀ lẹ́yà tí wọ́n bá ní pa màálù mẹ́wàá ní ànábì yìí náà títí kíkà lóko ọmọ àbọ̀kọ́ wa gbà náà ilẹ̀ ẹni lọ́wọ́ gbogbo àdúgbò yóò ní gbà ẹ wà mọ́tò mùsùlùmí pọ̀ àmọ́ ló pọ̀ ẹni tí ń ẹbí mọ́sálásí àgàdà àtàkùjúwe lẹ́yìn ìgbà tí wọ́n máa kú màálù rẹ̀ bí wọ́n kọ́ bí ikú tọ́ àmọ́ ńgbà máa ń kọ́ ọ̀gá sọ̀rọ̀ àti ilé lórí àríjà máa sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ máa rìn gbogbo ìgbà ẹ kò ní sí àwọn ètò wà sọ̀kọ̀ tí ọmọ síláṣí lórí báwọn èèyàn kí nù àbí wọn máa kí nù wọn èèyàn kí nù nítorí pé wọn máa kí nù níjọ́ náà lẹ́nu tó rọ nínú ìgbé yẹ ọyẹ kí mọ́síláṣí ìka tún gbé ká gbé yẹ ọ̀gá yẹ ọyẹ kó jẹ́ pé mọ́síláṣí ìdí màdára pẹ̀pẹ̀ láti tó bọ̀ ọ̀kan kálukú wọn fi yẹ mọ́síláṣí nù ẹ máa tí wọ́n fi káyọ̀rà ní káyọ̀rò madinatu mílíọ̀nù manara ìlú tó ti kó ní manara ìyẹn ni pé mọ́sálásí lọ́jà tirẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni kó o mùsùlùmí tẹ́ bá dé láyé ṣùgbọ́n bí tẹ́ẹ̀dì máa rìn bọ̀ láti ìpínlẹ̀ ọlọ́pàá márùn-ún tẹ́ẹ̀dì rí tó bóyá lè máa rí mọ́sálásí méjì ààbọ̀ torí báwọn èèyàn kírun wọ́n èèyàn kírun wà láàyè sọmaní mọ́tíláṣí gan wọ́n ti sọ ti lè kówó jọ kówó jẹ mi ètè pé sáàtì máa ṣe náà sáàtì máa gbọ́ ọ̀rọ̀ ọ̀jà lọ́dọ̀ fún ọ̀rọ̀ náà bá wò yorùbá wò àníkẹ́ ẹjẹ́ àwa náà máa pawó mẹ́. ẹ̀fọ́ kan ẹ̀fẹ́ pé wọ́n mọ́tíláṣí fáwọn àwọn ti rò ó pé tẹ̀ bá ti dá wọn máa pawó mẹ́ ẹ má kọ́ fáwọn.